ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a fi orúkọ ọlọ́run ọba ṣe àkọ́kọ́ tí a sì dúpẹ́ fún ọlọ́run níbi títóbi rẹ̀ ọba tí ó jẹ́ kí a bẹ̀rẹ̀ tafsir lẹ́ni a fẹ́ fi rọ̀ síbi kan náà bó tilẹ̀ jẹ́ pé tafsir al-Qur'an kì í ṣe ní Ramadan nìkan àmọ́ ẹ̀mí máa ń fà sí tafsir al-Qur'an ní Ramadan bóyá nítorí wípé inú Ramadan ni Ọlọ́run sọ Qur'an kalẹ̀ láti Baitul Izza láti Lawhil Mahfuz sí Baitul Izza bákan náà Jibril ìmọ̀ ń pààrà ọ̀dọ̀ ànábì púpọ̀ sallallahu alaihi wa sallam Ramadan láti lè tún máa ṣe àgbéyẹ̀wò Qur'an fún Nabi sallallahu alayhi wa sallam. alayhi wa sallam. so gbogbo àwọn nǹkan wọ̀nyí èdè kí al-Qur'an kó tún ní àkàkún púpọ̀ ju tàtẹ̀yìnwá lọ nínú oṣù Ramadan abẹ́lẹ́wọ̀n bá ní títóbi rẹ̀ ọlọ́mọṣà yìí kí ó wá láǹfààní. lánàá ibi tí a dé òun náà ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì Musa alayhi salatu wassalam ìgbà tí ó bẹ lọ́hùn pèrè ọlọ́run mò ń gbọ́ ọ̀rọ̀ rẹ ni mo fẹ́ rí ọ. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim walamma jaa. موسى لميقاتنا وكلمه ربه وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين أعوذ بالله من الشيطان الرجيم ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لا تراني ولكن انظر إلى الجبل فإن استقر استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صيقا فلما أفاق قال سبحانك تبت إليك سبحانك أبت إليك وأنا أول المؤمنين قراءتما القرآن pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣètọ́n kó ṣọ́ wa níbi àìdá ẹ̀mí wa kó ṣọ́ wa níbi kùdẹ̀kùdẹ̀ kó sì ṣọ́ wa níbi àṣìgbọ́ àmín kọ́lọ̀wọ̀n ọba kó tọ́ àhàn wa sọ́nà lórí ṣíṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run awáṣọ kúrò lọ́dọ̀ látọ̀dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ ṣètọ́n ẹni ẹ̀dẹ́ ẹni ẹ̀kọ́ bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim walamma jaa جاء موسى لميقاتنا وكلمه ربه ولما جاء موسى لميقاتنا وكلمه ربه ọlọ́run ọba nígbà tí Musa tó lọ sí ààyè limiqatina ààyè tọ́lọ́run ọba fi àdéhùn sí pé kó ti wá pàdé láti lè fún ní òfin ààyè yìí náà ni mikot kéyìn wákìtù àsìkò mikot ibi tá a fàsìkò sí pé kájọ pàdé níbi kan níjẹ́ mikot wàlámà já àmúsá já lórí kọ́tì ìgbà tí Musa dé gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ́wọ́n ọba ṣe pẹ̀lú ẹ pé tó bá dijọ́ báyìí wá síbi báyìí èmi ọlọ́run ọba mo fẹ́ fún ọ láwọn òfin tó fi máa darí àwọn ọmọ Israẹli. wàkàlámàhù rọ́bù. ìgbà tí Musa sì débẹ̀ kò pẹ́ lọ́lọ́run ọba rẹ̀ bá sọ̀rọ̀. kọ́lá bí a rí ilé. ìgbà tọ́lọ́run ọba bá Musa sọ̀rọ̀ tán musa wa tọrọ lọ́dọ̀ ọlọ́nkọ́ làárọ̀ ó ní ọlọ́run ọba mi. àìní ààbòrò ìlẹ́yẹ. fi rọ̀ mí lọ́rùn jẹ́ ìrí ọ àìní ààbòrò ìlẹ́yẹ. jẹ́ kí n rí ọ ọ̀rọ̀ rẹ ni mò ń gbọ́. ká àpáta náà ó sì dè pẹ̀. ọlọ́wọ́ dákẹ́. ìdádú katil arudu dáká tígbà tí gbogbo ẹ̀ bá kú dànù tó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́run ọba ní àpáta yẹn ó sì fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ó dé pẹ̀. ó bẹ̀rẹ̀ àwọn àfonímọ̀ tafsir wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni wípé àpáta yẹn sì wọnú lẹ̀ lọ kó tún jáde mọ́ tàlùkì àmọ́ lọ́wọ́ fi dé látara ìmọ́lẹ̀ tó kàn tán sí ló wọlé lọ bẹ́ẹ̀. wọ́kọ̀rọ̀ musa sọ̀nkọ́. alábì musa ó dà owó lulẹ̀ sọ̀nkọ́ lẹ́ni tó dákú lọ́rùn gbọ́dán àwọn àfọlùmọ̀ tẹ̀sí ó ń bẹ nínú wọn wọ́n ní odidi ogójì ọjọ́ ni musa fi dákú síbẹ̀ dẹ́nìkan ò mọ̀ pé èèyàn kankan wà bẹ́ẹ̀ ariwo tó gbọ́ gbígbọ̀n tápátá gbọ̀n apáta náà rọ́ lọ ṣùgbọ́n mọ́lẹ̀ tó kọjá gbogbo ìmọ́lẹ̀ téèyàn lè fọpọlọ rò ó tàṣà pátá àpáta sì kó parẹ́. ọlọ́run dọ́kẹ́. ìyẹn bá anábì Musa lẹ́rù. wọn kọrọ Musa sọ́yìnká. Musa padà àwọn olùlẹ̀ lọ́nà tó dákúrò àpẹẹrẹ. ìgbà tí Musa padà tají lẹ́yìn ogójì ọjọ́. ọlọ sọ̀rọ̀ hánák. a onítútó fún rẹ ọlọ́run. tòmẹ̀tò ilẹ̀ ìkà wá. ọlọ sọ̀rọ̀ hánák. onírẹ̀ ọlọ́run ọba a ò tó sẹ̀. ọlọ sọ̀rọ̀ hánák. ó ní mímọ́ ní f forúkọ rẹ ọlọ́run. ọ̀la sọ̀rọ̀ hánà kàtó bá tó ọ̀nà yìí. ọlọ́run ọba mo ti béèrè tí ò yẹ kí n béèrè. wọ́n á wà lórí. ojú mi náà sì ti rí tí ò yẹ kí n rí. tó bó tó ilé mo túbá mo túbá tí mo ṣe ní ìyá rẹ ni mo jẹ́. ìwọ̀n tó ilé ń. jàmá tó lè ṣẹlẹ̀ báwọn sódìdí ànábì ọlọ́run tá a wá tí ó máa sọ wípé ẹ̀ ọlọ́run bàtò ń lọ lọ́nà oko ń pàdé ọlọ́run ọlọ́run wa ràn sí gbogbo ayé ọlọ́run èwo nìyẹn sọlọ́n tá a jọ ń sọ yìí náà àbọ́lọ́ mi àbítá lómi ó tiẹ̀ máa sọ fún dọ̀gbìn dàlẹ́ kí àwọn pàṣẹ fọlọ́run níjọ́ náà tọ́ba ìpọ́lọ́run ọba tí kùránì júwèé fún wa yìí kì í ṣe téèyàn lè pàṣẹ lé lọ́wọ́ anabi musa ọlọ́run ọba ní falama afaakọ. falama afaakọ. nígbà tánabi musa tají. ọ̀la sọ̀dọ̀ hánà. ẹni títọ́ fún rẹ̀ ọ̀lọ́ mímọ́ ní forúkọ rẹ̀. ètò ilé. mo túbà lọ sọ́dọ̀ rẹ̀ mo ti ṣàṣìṣe. wàhálà awwalul mu'minin látòní lọ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa juwọ́ ju sẹ́lẹ̀ fún gbogbo ntọ́ ọba sọ ni màá jẹ́ mi ò tún ní béèrè tí ò yẹ ń béèrè. ọ̀nà àwọn mu'minin. aya yìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi pàkíyèsí wa sí bàtà anabi ń sọ nípa ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ẹjọ́ gbẹ́dẹ́ alkiyama anabiwa tọ́ka sí sallallahu alaihi wa sallam sí aya yìí torí pé jọ́gbìn dàl kìyàmà òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam in tó bí ọ̀rọ̀ yẹn gan ó náà ni wípé ẹnìkan nínú àwọn sọ̀hábà ọlọ́run kó bá wa yọ́nú sí gbogbo wọn. òun àti yahudi kan wọ́n jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ìgbà tí sàábẹ̀ yẹn sọ gbólóhùn ọ̀rọ̀ kan ó ní walladhi istafa muhammadan alal alamin ó ní mo fi ọlọ́run ọba búra ọba tó sa muhammad lẹ́sà ní gbogbo àgbáńláyé ìgbà tí sàábẹ̀ yìí tó sọ bẹ́ẹ̀ yahudi òun náà ni ah, bẹ́ẹ̀ ni walladhi istafa musa alal alamin èmi náà búra pẹ̀lú ẹni tó sa musa lẹ́sà ju gbogbo àgbáyé lọ fagọ́dùbà ní muslim alàlẹ́ yahudi falatọ́mà mùsùlùmí yẹn bá bínú nǹkan bẹ mọ ń sọ ànábì ọ̀ ń sọ musa ọba san yahudi létí ọba gbá ẹnu ẹ fa atali yahud yahudi yi rasulallah sallallahu alaihi wa sallam yahudi ọba sáré bá gbọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam lọ ọsàn alam anabi ní kí ló dé fàkbàr tó bá sọ ti ṣẹlẹ̀ fanabi sallallahu alayhi wa sallam fadàáhu rasulillah sallallahu alayhi wa sallam anabi wá pé mùsùlùmí o èyí ṣe tó gbá létí fàtàrọ fàbídà kò sí parọ́ ó ní mo sọ pé mo fọlọ́n tó ṣe wípé òun ló sàn ọ́ lẹ́sà ju gbogbo ẹ̀dá lọ wọ́n ta òun náà tó wá ń sọ musa ju gbogbo ẹ̀dá lọ ah, tànàbí lásìkò ànábì ò tún sọ musa ní tó fi jẹ gbogbo àwọn náà kò sí parọ́ ó ṣàlàyé fún anabi bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú kò sí iye méjì ń bẹ kò sí ẹni tó tó àná muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn anabi ọlọ òye ò sí iye méjì ń bẹ ṣùgbọ́n anabi ìtẹríba pọ̀ kéèyàn ó jẹ́ nǹkan kó sì ṣe bí ẹni pé kò jẹ́ nǹkan kan anabi fi kọ́ wa tá à ń bọ̀ lẹ́kọ̀ọ́ ni tánàbí bá ṣe bó ṣe tó a ti sọ́dọ̀ lọ́hún ipò ànábì ìbáwọn kan lẹ́jẹ̀ ń pè tí wọ́n lọ́lọ́hún kódà àbátì ẹ̀ tún fẹ́ mọ́ ẹ̀pà ànábì lọ́gàá àtọ́lọ́hún gan ni tánàbí bá ṣe bó ṣe tó nígbà ayé ẹ̀ ṣùgbọ́n ànábì ànábì wa paramọ́ sallallahu alaihi wasallam ká má bàa wá sọ́dọ̀ lọ́hún tó bá lọ tán ìgbà tí sàábẹ̀ yìí wá sọ ọ̀rọ̀ yìí ànábì wa sọ wípé la tukhayyiruni ala Musa má sọ pé mo lóore ju Musa lọ má sọ bẹ́ẹ̀ ma torí pé fa inna an-nasa yas'aquna yawm al-qiyamah anábì nítorí tó bá dé gbé dé al-qiyamah tọ́lọ̀ ń bá gbé gbogbo ẹ̀dá dìde tá a bá bára wa ní gbansasa níwájú ọlọ́run a kò dákú torí pé gbogbo ẹ̀ ó lọ ni ntọ́ba ti wá sẹ́mi wá pé al-qiyamah lọ́mọdé everybody ó dákú àṣetá ń sọ yẹn owó ti ṣẹlẹ̀ báyìí anábì ní gbogbo ẹ̀dá ó bá dákú fa akun awal awal man yufik anábì ní fa akun awala man yufik anábì ní gbogbo èèyàn pátá ni ó dákú níjọ́ náà èmi ni màá kọ́kọ́ jí ní gbogbo ẹ̀dá ọlọ́run. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni kò dìde anabi lémi ni tí mo bá wá dìde fàídà musa mọ́mùsíkún bìjá níbi làárọ̀ṣà tí n bá dìde màá wá rí anabi musa òun ó di ẹgbẹ́ àlàáràṣẹ ọlọ́run yóò dì mú màá rò ń bẹ̀ tí ó dì mú fala adìrì anabi ní tí ò wá yé mi ń ni wípé àkáànà mi mọ̀ ń sọ akọ́ fà àfa kọ̀kọ́ ṣé musa náà ṣáàjọ dákú ni tó wá jẹ́ pé ó dìde ṣáájú tèmi àbí amkana mímọ istasna Allah azza wa jal àbó wà nínú àwọn tọ́lọ́hún ọba táwọn ò dákú ó wà nínú ẹni tí wọn ò bá wa dákú anabi eyín kò yé mi àwọn àfáà wa ní anabi sọlá yìí mi wípé bóyá dídákú tiẹ̀ ló ti dákú láyé òun nígbà tá pàtà tọfọ pé eyín lọ́lọ́run ti bá a kà sí dídàkú tiẹ̀ anábìíní ṣùgbọ́n tí ò yé mi ni kó dá mi lójú pé mo kọ́kọ́ dìde ṣùgbọ́n mo rí sọ wá dìde ṣáájú tèmi ni abóhùn tiẹ̀ dákú rárá anábìíní yìí kò yé anábìíní sẹ́ni tó rí báwọn lọ́wọ́ Ni ní mo jù lọ anabi sọ tawadu'an anabi sọ ní títẹríba a sọ pé ní títẹríba nítorí pé ọ̀rọ̀ mi ń bẹ tí àfa wa Umar ọmọ Khattab radiyallahu anhu ó mú awẹ́ Injili àwọn ìwé àtàwọ́rá àwọn Yahudi ó mú ìwé lọ́wọ́ anabi wa lọ́wọ́ yẹn anabi kí ló fẹ́ fẹ́lẹ́ yìí lé òun yẹ wò ní anabi náà ah, ah, ah. kúránì ti tó ọ law kana Musa wa Isa hayyayn ma wasa uma illa tibai Isa ọmọ Mariama àti musa gan bàbá ń bẹ láyé nísìn sàbẹ mi ni wọn jẹ ẹyin mi ni wọn wà sallallahu alaihi wasallam. ṣe mọ̀kúbọ̀rọ̀ yẹn ṣe wá lànà bìbí sọ́wọ́ ọ̀rọ̀ pé èèyàn á mọ ẹni tí ò bá mọ bí èèyàn ṣe jẹ́ nígbà míì ó sì padà kéèyàn sọ fún un ṣùgbọ́n tó bá fẹ́ wá níwà pé ẹnìkan la gbà ẹnìkan ju ẹnìkan lọ ah, ah, rárá ẹ má sọ pé mo ju musa lọ ẹ̀kọ́ pọ̀ níbi ìṣesí anabi sallallahu alayhi wa sallam anabi wa tó kà sí àyà yìí pé ta ló mọ̀ bóyá ìdákù ti ayé tí Musa ti dákù bóyá òun lọ́lọ́run lò fún. ọ̀kọ́ Musa sa'iqa. sábà dákù lọ́ra gbàdá. ọ̀rẹ́ mẹ́rin. أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين موسى تاجي أني سبحانك قال سبحانك فضل من فضل تبت إليك وأنا أول المؤمنين ẹni àkọ́kọ́ níbi kéèyàn ó gbà fọ́lọ́n báyìí gbogbo tọ́lọ́wọ́n bá ti sọ mi tọpinpin mọ́ pẹ̀lú tí mo rí kọ́lá ya Musa kọ́lá ya Musa wọ́n pè sí gan-an ọ̀rọ̀ tí ìwáyé lérí ẹ̀ iṣẹ́ tọ́lọ́wọ́n fẹ́ gbélé lọ́wọ́ tó fẹ́ ràn sáwọn ọmọ Israẹli ọ̀rọ̀ tí ìdíbẹ̀ yẹn tó fọkọ̀ dákúná gbàyẹn lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá tají kọ́lá ya musa ọlọ́ni mo pè rẹ musa. ìní stọfẹ́ túkà àlànà síbírì sàlátì. إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي. Ọlọ́run bá ní ẹ̀ Musa èmi ọlọ́run ni mo sà lérí gbogbo àwọn èèyàn tí ń bẹ lásìkò rẹ kí ni mo sì fi sà ọ́ lẹ́sà. lórí ìfẹ́lẹ́ tí. ọlọ́run níṣẹ́ mo ṣe ọ́ lójíṣẹ́ ọlọ́run mo fún ọ ní tírà. wọ́bi kẹlẹ́ mi. gbogbo èèyàn tí ń bẹ lásìkò rẹ kò sẹ́ni tó lè sọ pọ́lọ́ ń bó ń sọ̀rọ̀ báyìí directly mo fi yẹn sà ọ́ lẹ́sà nínú gbogbo ẹ̀dá wàbí kàlámì. wàbí kàlámì. gbogbo ẹ̀dá ìwọ nìkan mo bá sọ̀rọ̀ láì sálágàta láàrin mi àti ẹ bó tilẹ̀ jẹ́ pọ́ ló ń ṣerú ẹ̀ fànàbí náà. sallallahu alayhi wa sallam. bàtà nàbí lọ sí sámà màlẹ́kà jùlọ ti padà ọlọ́run bá nàbí sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ọ̀run ọlọ́run nàbí sọ̀rọ̀ directly. ṣùgbọ́n ní tọ́lá wọn bá fi nǹkan yẹn kẹ́ láyé ona ni anabi musa aleyhisalatu wasala alahu ọba ni musa musa lẹsa. ìnìsọ̀fẹ́ túkà lẹ́nà sírí sálẹ̀ tí wọ́n bí kẹlẹ́ mi. ọlọ́run ilẹ̀ musa musa ọlẹ́sà lẹ́ni gbogbo ẹ̀dá tẹ́jọ́ lùgbàláyé bìrìsálátì bìrìsálátì ìwà iṣẹ́ tí mo rán ọ mo fi yẹn sà ọ́ lẹ́sà wàbí kàlámì pé mi ò rán mọ̀lẹ́kà kankan sí ọ fúnra mi ni mò ń bá ọ sọ̀rọ̀ fàkọ̀rùmẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ tún kẹ́ tí mo gbélé ọ lọ́wọ́ lílo rẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ fàkọ̀rùmẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ tún kẹ́ ẹ̀ ìwọ̀gùn ò ní ṣe má jẹ bẹ́ẹ̀ o ọlọ́run ọba fi ẹ̀wẹ̀ fàkún. fàkún lẹ́ ẹ̀ẹ́tẹ̀yìn tó. èrò musa gbà mú ṣinṣin ní tí mo fún ọ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ fàkún ma àtẹ. fàkún ma ẹ̀ẹ́tẹ̀yìn tó. ọlọ́run bá lè sọ yẹn sanabi ọlọ́run bó ní tààfà ṣe wá jẹ́ a jẹ́ wípé ẹni tó gbúdọ̀ lòfin ọlọ́run jù onáàláfà ti ń sọ fáyé wípé ntọ́lọ́wọ́n ọba fẹ́rẹ̀ òun la gbúdọ̀ pa kó mójútó nǹkan ọ̀hún jù ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́rẹ̀ tó ń ṣe níwàásí kò yẹ ká bá onídìí ẹ̀ ó anábì ọlọ́ngàn ọlọ́run létí wípé fàkúrò. fàkúrò máa tẹ́yìntú kẹ́. ẹ musa gbá mú ntí mo fún ọ yìí dì í mú وكن من الشاكرين kó o sì jọ́kan nínú ẹni tí ó máa dúpẹ́ fọ́lọ́run jẹ́ kó pé ó pọ̀ nínú ọ̀rọ̀ rẹ torí pé bá a ṣe sí ọ yìí àpọ́nlé tó ga la ṣe fún aṣọ́lá nábì a sì tún bá ọ sọ̀rọ̀ láìsí alàgàtà kankan bó ti wùlẹ̀ kó mọ́ wakun mina ṣakirin. wakun mina ṣakirin. ọlọ́run bá bá fún ọ máa dúpẹ́ anabi musa pẹ̀lú pẹ̀lú àwọn ọba ṣe fún yẹn yìí ṣe pẹ̀lú àwọn ọba ni mo fún ọ lówó ju gbogbo àwọn èèyàn lọ ìmọ̀ ìjójúṣe ọlọ́ntọ́lọ́ ń ṣe fún mi. ìsọ̀fà ìtòkà aláàmà sí mèrì sáálá tí wà bí kàlà mi fàkúnmọ́ àtà ìtòkà kò nínú iṣẹ́ kiri. ọlọ́wọ́ rẹ̀ máa dúpẹ́ má fojú kéré oore kankan nínú oore tọ́lọ́wọ́n bá ṣe fún ọ ọpẹ́ àmàjẹkùrẹ yìí ó pọ̀ sí lọ́dọ̀ Ọlọ́run wakun mina ṣakiri. wakun mina ṣakiri. nínú dúdúpẹ́ fọlọ́n ó náà tá a gbélé ọ lọ́wọ́ kó o máa lò òun fi ń dúpẹ́ fọlọ́n ọba náà ni. وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين ọba ní ìta fẹ́ gbélé ọlọ́wọ́ àti hàn sínú wàhálà ọ̀kẹ̀tẹ́mínálà òfìlẹ̀ àlùwà àlùwà wàhálà ọlọ́run ọba àti hàn fílẹ̀ àlùwà sínúwà fílẹ̀ àlùwà ìlẹ̀ kò lè ṣe aláàyí lọ́lọ́run ọba fún Musa gbogbo àwọn òfin lọ́lọ́run ọba fẹ́ kó fi darí àwọn ọmọ Israel ọlọ́run ọba la kọ́ sínú wàhálà ta fún ọ yìí ó ń bẹ̀ ń bẹ̀ mí kú lè ṣe lọ ìbọ̀tà wọ́tà fún sí ilẹ̀ kó lè ṣe kó lè ṣe níbi gbogbo ń tó o bá fẹ́ sọ pátá mọ ìrọ̀ wá sí bẹ́ẹ̀ wọ́tà fún sí ilẹ̀ wá sí tó o bá fẹ́ ṣe fáwọn ọmọ Israẹli tó fẹ́ fi máa darí wọn èyí tá a gbélé ọ lọ́wọ́ yìí wá sí mọ wá wá sí rèébi kankan mọ́ ní tó fi máa ṣe wá sí fún wọn ó ń bẹ nínú ẹ̀ wọ́tẹ̀fẹ̀sílá lè kò lè ṣe. gbogbo àwọn nǹkan tí ò bá yé wọn ìfọ́síwẹ́wẹ́ ó ń bẹ nínú wàhálà tá a gbélé ọ lọ́wọ́. fàfúrí ààrẹ kó wọ́n tẹ̀ wá múrò kọ́wọ́ mẹ́kàyà àfibóore àhásánì ha. àwọn bá ní wàhálà náà la gbélé ọ lọ́wọ́ rẹ̀ musa fàkúdà bìkú wà kí mú sinsin ọlọ́run tó tún sọ lẹ́ẹ̀kejì fún un fọ̀kúdá wà láàta gbélé ọlọ́wọ́ gbámú bèkó tọkàntọkàn tárátárá tẹ̀mítẹ̀mí nǹkan kan ò gbúdọ̀ jẹ́ ó yẹsẹ̀ kúrò lórí ẹ̀ kódà kí gbogbo ayé ó má ṣe ìwọlá gbélé lọ́wọ́ ò gbúdọ̀ yẹsẹ̀ kúrò ń bẹ̀. Hmm. lóòfin jẹ́ gbọ́dọ̀ bá a bá ṣe wá sí nǹkan gbogbo èèyàn ọ̀bá ṣe òun àṣẹ ń jẹ́ òun rí ẹnu wọn ọ̀káwọn èèyàn kóun ó sọ ní tòun bí wọn bá ṣe wọn ọlọ́pàá kan tí wọn fi mú ṣùgbọ́n tiẹ̀ ó lé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe bí wọ́n mọ̀ á kí ló dé tó fi ṣe ìdí ni ibi tó le sínú ọlọ́run sọ fún Musa wípé rẹ Musa kọ́lọ́n tó sọ̀rọ̀ pé àwọn èèyàn tá a rán sí òun lọ́lọ́run kọ́ sọ pé fàkúndíhà bí kò wà. fàkúndíhà bí kò wà. wọ́n rẹ̀ Musa gbáǹta fún ọmú ìgbàmú bí kò wà gbogbo agbára gbogbo ọkàn gbogbo ẹ̀mí òun ni kò fi gba amúsinsin. wa'mur qawmaka ya'khudhu bi ahsaniha. bí wọ́n bá ti dúró ṣinṣin lérí ẹ̀ àwọn èèyàn tá a rán ọ sí wa'mur qawmaka wà á máa pa àwọn ìjọ rẹ náà láṣẹ ya'khudhu bi ahsaniha. àwọn náà ó mú ṣinṣin gbogbo àwọn nǹkan yáàyì tó ń bẹ nínú ẹ ṣe báyìí ládàá báyìí lẹ́gbà ẹ ṣe báyìí ládàá báyìí lẹ́gbà bẹ́ẹ̀ bá jìnnà sí nǹkan báyìí ẹ̀san báyìí ní fi san yín àṣàní ha tó ń bẹ ń bẹ nìyẹn sọ fún wọn náà káwọn náà ò gba mú ṣinṣin. sàúrì kò ń gbà lè fà ṣèpè. torí pé bí mo ṣe mú yín jáde lọ́dọ̀ fìràhùn ó níbi tí mo mú yín lọ màá fi hàn yín ìlú àwọn kan tí wọ́n ti wáyé rí tí wọ́n ṣe pòkì màá fi bẹ̀ hàn yín màá sì jẹ́ kẹ́yìn ọ̀lọ́ jogun àyè náà màá fàyè náà darul fasiqin àyè táwọn kan ti lórí làwọn àfáà fi sọ pé ilẹ̀ sham onílérí tọ́lọ́wọ́n bá bá wọn ṣe àmọ́ àwọn bànú israel ìlérí tọ́lọ́wọ́n bá bá wọn ṣe wọ́n padà ṣe tó bí ọlọ́wọ́n bá nú ọlọ́wọ́n bá bínú sí wọn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n kú wọn ò débẹ̀ kódà wọ́n tún kú tí wọ́n bá nábì Musa gan látara adé eléyìí ọlọ́run ọba ní sàúrí kún wọ́n fi hàn yín. sàúrí kún dá ọlọ́fàṣẹ́kìn. sàúrí kún dá ọlọ́fàṣẹ́kìn màá jẹ́ kẹ́ ẹ débẹ̀ màá jẹ́ ẹ rí báyìí pẹ̀lú kẹ́ ẹ ṣe tèmi ní májẹ̀mú dárò fàṣẹkìn ìlú táwọn pòkí èèyàn ti lò sẹ́yìn tá a ti bínú sí wọn màá ẹ̀yin náà ó rí tẹ́ bá dé bẹ́ẹ̀. فسوف يأتي الذين يتكبرون في الأرض بغير الحق ọlọ́run ọba ní sa asúnfù anáyàtì àwọn èèyàn kan ń bẹ wọ́n yẹ làákàyè wọn màá gbé ìrònú wọn ọlọ́run ní màá gbé kú. sàásìfà àyà tí. mi ò ní jẹ́ wọ́n lè ronú sámi mi ọlọ́run. àmàdé náyà tẹ́kọ̀ bẹ́rù ọ̀nà fún àwọ̀. àwọn wo ni ọlọ́run sọ wípé wọn ò ní mọ̀nà gbogbo àmì ọlọ́run ọba tí wọ́n bá wò wò wò wọn ní tara rẹ̀ mọ̀nà sàásìrìfù màá yẹ làákà yẹn wọn. sàásìrìfù àyà tí. màá gbé ọpọlọ wọn kúrò ń bẹ wọn wò ó wọn ò ní ṣàǹfààní ń bẹ́ẹ̀. alladhina yatakabbaruna fil ardi gbọ́dọ̀. ọlọ́run ọba fẹ́ ṣe irú ìjìyà báyìí fún ọlọ́run ọba. alladhina yatakabbaruna fil ardi. بغير الحق الذين يتكبرون في الأرض بغير الحق ọlọ́run ọba aláwọn tó ń ṣe bẹ́ẹ̀ fún ni gbogbo ẹni tó bá ti ní gbéraga bí wọ́n ṣe wá sí fún ọlọ́run àní jí ó yé látara ìgbéraga tí ń bẹ lẹ́mìí ẹ̀ torí wípé òdodo kì í rí bí dúró sí níbi ẹ̀mí tó bá ga gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé tí àgbàrá bá ń sàn án bọ̀ kì í lè gun tó ga bẹ́ẹ̀ náà ni tágbàrá òdodo bá ń sàn án bọ̀ ẹni tó bá lọ́kàn gíga òdodo èyí lè dúró lẹ́mìí ẹ̀ láfa fi sọ pé al-ilmu haribun lil-fatal muta'ali kasayli haribun lil-makanil ali ìgbéraga kì í jẹ́ kéèyàn gbòdodo. تريكو بيتو دو في العلم حرب للفتى المتعالي كالسيل حرب للمكان العالي كالسيل حرب للمكان العالي يصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بظهر الحق ọlọ́run ọba ní wọn ò ní fi wọ́n ṣe kòńgẹ́ ṣàásùrù ń wọ́n yí ọpọlọ wọn kúrò ńbẹ̀. àní àyà tí gbogbo àwọn àmì ìyàn ọlọ́run bí wọ́n bá ṣe ń rí wọn ò ní tara rẹ̀ mọ́ ọlọ́run á yí làákàyè wọn kúrò ńbẹ̀ ó kàn máa rí ni. àwọn èèbó nínú ẹni tó yẹ kó mọ ọlọ́run ju àwọn èèbó ni sì tún sọ́wọ́n torí ẹ̀gbọ́n lọ́hùn gbogbo àmì wọn á lanú èèyàn wọn á ogun tó wà ń wọn lọ inú omi wọn á lọ inú òṣùpá. sàṣẹ̀fà àyà tí. ọlọ́run bá ní gbogbo àwọn yẹn àwa ti yí kúrò èmi ọlọ́run màá gbé ọpọlọ wọn màá gbé kúrò mi ò ní lè jí wọ́n fi ronú sáwọn àmì ẹ̀mí ọlọ́run ọba. alladina yatakabbaruna fil ardi bighayri haqq. àwọn olùrànlọ́wọ́ àwọn ọba ó ṣe rú bẹ́ẹ̀ fún náà ní gbogbo ẹni tó bá ní gbéraga lérí rẹ̀ tí wọ́n bá ń ṣe gbéraga lérí rẹ̀ lọ́nà ìtọ́. wa in yaraw kulla لا يؤمنوا بها رمضان وإيروا كل آية لا يؤمنوا بها tí wọ́n bá rí gbogbo àmì ọlọ́run ọba láyé gbogbo tí ń jámì téèyàn rí tẹ́kù ọ̀kan rẹ̀ ti tó لا يؤمنوا بها tara rẹ̀ mọ́ ọlọ́run bí wọ́n rí gbogbo ẹ̀wọ̀n ò ní gbọ́ ọlọ́run ọba gbọ́. وإيروا سبيل الرشد لا يتخذوا سبيلا. wọ́n bá sì rí ojú ọ̀nà mà sẹ̀bílà rúṣídì ojú ọ̀nà èyí tó da ojú ọ̀nà àmà tí wọ́n bá rí. láyé dákìndó sabila. wọn ò ní mú pọn láti tọ́ lójú ọ̀nà. wà ìyára sẹ́bi lẹ́rọ ìyẹ́tẹ́kẹ̀dọ̀ sẹ́bi la. gbogbo ìgbà tá bá sì ti ń rí ojú ọ̀nà nù ìyẹn ni ó máa wù wọ́n tọ̀. bọ̀ríkà bí aláhùn kádàbò bí àwà ti náà. ọlọ́run ní tọrọ wọn fi rí bẹ́ẹ̀ kì í wọ́n kanu àníhà wọ́n sì dákunlá wọ́n wọn ò mọ sáwọn ọ̀rọ̀ ọlọ́run sáwọn àmì ọlọ́run ẹ̀wọ̀n tọ́lọ̀ wọn bá sọ fún wa ọlọ́run jẹ́ oyè wa wípé gbogbo ojú ọ̀nà àánú ni wọ́n máa jojú ọ̀nà lọ́dọ̀ wọn gbogbo ojú ọ̀nà tó tọ́ lọ́dọ̀ tí wọn kò ní jojú ọ̀nà jẹ́mọ́ ṣé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ bàbá ní kẹlẹ́ mi ò náwó sídìí tọ́lọ́run kí ni gbogbo eléyìí sùmọ́tà bá ní ó náwó ọlọ́run ọba ti parí gbogbo ọ̀rọ̀ yìí nínú alukur'an lóbi jẹ́ pé ọjọ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní kó o rojú ọ̀nà tó tọ́ tínú rẹ náà sì dùn sí tó wù ọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlòmíín bẹ ó rojú ọ̀nà tó tọ́ jù bẹ́ẹ̀ lọ kò rí sójú ọ̀nà tó tọ́ lọ́dọ̀ ẹ̀ ojú ọ̀nà ànú yẹn ló tún pọ́nlé ojú ọ̀nà ànú yẹn lòun ti ń bàbàrà ọlọ́run bá fi sọ wípé wa in yaraw sabila rushdi la yattakhidhu sabila. wa in yaraw sabila rushdi la yattakhidhu sabila. gbogbo ìgbà tí wọ́n bá rí ojú ọ̀nà èyí tọ́tọ́ tó lè mú yàn rí yanu ọlọ́run. la yattakhidhu sabila. àwọn ò ní rí sọ́nà lọ́dọ̀ tí wọ́n. yàrá sẹ́bí láyàgọ́ ìyá pẹ́kẹ́tẹ́ sẹ́bí lá. gbogbo ìgbà tán bá ti ń rí ojú ọ̀nà àánú bá inú wọn á dùn wọn á mójú ọ̀nà àánú pọ̀n lọ́nà wọ́n máa tọ̀ wọ́n náwó síbẹ̀ wọ́n nara síbẹ̀ wọ́n dààmú lójú ọ̀nà àánú. gbogbo àwọn tẹ bá rí wọn bá rí bá àwọn wò wọn kulẹ̀ ti pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ sọ́lọ́ ọba tẹ́ pọ̀rọ̀ rẹ̀ nírọ́ ní ọ̀wá sọ pé bí kan lọ́nà tẹ́ wàá kà sọ́nà síbẹ̀ ni tá a gbà pé onítọ̀yàn sójú ọ̀nà ni ó sọ̀rọ̀ lágbàá gbọ́ ẹni tẹ́ ẹ̀ka kú bó ní oṣù wa sọ fún kójú ọ̀nà rí ẹ̀ ní kọjú ọ̀nà yẹn sọ́nà. àlíkà bí a ń òun kà bóbi àyà tì náà. ọlọ́run ọ̀rọ̀ wọn jẹ́ bẹ́ẹ̀ nítorí wípé wọ́n pe àwọn àmì ọlọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. àkànnà àná àgọ́ fún mi. wọ́n dákun lá sí gbogbo àmì ọlọ́run ọba wọ́n ṣèṣe kò kàn mí wọ́n àgbélé ayé wọ́n àjẹun tó wù wọ́n àwọn ò mọ̀ pé kan ní haram. haram wọn agbélé ayé wọn amú tó wù wọn àwọn ò fẹ́ mọ̀ pé kan ló ń ṣe léèwọ̀ wọn agbélé ayé wọn aṣe tó wù wọn àwọn ò fẹ́ mọ̀ pé Ọlọ́hun Ọba harọ́mà wọn kankan wọn agbélé ayé wọn awọ tó wù wọn wọn aṣe tó wù wọn bí ìgbà tó ṣe pa wọn náà dáyé Ọlọ́hun Ọba ní wọ́n dágùn la sọ̀rọ̀ tọ̀lọ́hún. wàlẹ́dínà kẹ́sàbù bí ẹ ti náà wà nìkan ilẹ̀ àkírọ̀. àwọn ní bákan náà ni gbogbo àwọn tí wọ́n bá tún pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ tí wọ́n sì ṣàìgbàgbọ́ tí wọ́n pe ọjọ́ kẹyìn ní ọjọ́ ilẹ̀ àfihàn àbẹ́pọ̀tẹ̀ àmẹ́lòhùn ní gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe pátá nínú àwọn ṣẹ́ẹ̀rẹ́ tí wọ́n gbáyé ṣe ó ti bàjẹ́ níwájú ọlọ́run gbogbo ṣẹ́ẹ̀rẹ́ tí wọ́n rí kún òṣè láyé ó ti bàjẹ́ níwájú ọlọ́run ẹ̀yọ̀jẹ̀ sọ́nà ilẹ̀ mẹ́kẹ́ẹ̀nù ẹ̀mẹ́lòhùn ọlọ́run ọba ní gbogbo ẹ̀san tá à ń san fẹ́ dà pátá kò sẹ́nìkan tá san kan bí ìbá ṣe dèédé ń tó ṣe náà láfi san ọlọ́run tó dá wa ọlọ́run ti tu wípé ẹlòmíì lè wá máa rò wípé àyè ṣe tọ́lọ́run òfin dòdòdò mà ọlọ́run àwọn wọ́n fà tí wọ́n ṣe náà lọ́lọ́run ọba fi san wọ́n lẹ́sàn máa kánú máa kánú ọlọ́run ní ìjẹ́ ní àwa lẹ́sẹ̀ nìkan lẹ́sàn kankan bí tó yàtọ̀ sí ti kó wá bá ṣe hal jazaul ihsan bila ihsan àní sẹ́nìkan lẹ́sàn kan tí kó wá bá ṣe náà ni ó gbà ìṣìnà àìmọ̀nà yẹn ìwọ náà ló fọwọ́ ara rẹ̀ fà ọgbọ́rọ̀ ọlọ́run ọba ọdágun láṣì bẹ́ẹ̀yàn bá ti súnmọ́ tó bá ti jìnà sọ́lọ́run yóò sún méṣù ẹni bá ti súnmọ́ ọlọ́run èṣù ó jìnà sí i bó ṣe rí nìyẹn bó o bá ti súnmọ́ lọ́hún ọlọ́run máa tọ́ ọ sọ́nà bó báyìí ni o ṣe èyí ò da tó bá ti rí ní tí ò da èmi yẹn náà ó sọ fún èyí ò da ọlọ́run ọ̀fẹ́ torí pé súnmọ́ lọ́hún ṣùgbọ́n ní tó bá ti súnmọ́ tó ti jìnnà sọ́lọ́hún èṣù lókù tí ó máa darí ẹ̀ bẹ́ẹ̀ni rẹ̀ bá tiẹ̀ fẹ́ sọ pé yìí ò da èṣù ọ̀sọ̀ bí kí ni ò da ń bẹ̀ kí ló burú ń bẹ̀ kí ló burú níbi káàfà àfọ̀tí lóṣẹ́ kí ló burú bẹ́ẹ̀ kí ló burú káàfà òfi sinapu kó fi fọ ìsáájà subhanallah àwọn yóò sì bẹ̀rù ọlọ́run pé n ti ṣe yẹn tó gbà ni kì í ṣe pé iṣẹ́ òun n tó gbà sinapu ni ó fi fọ ìsáájà òun jọ méje ni ó fi mú bẹ́ẹ̀ ìgbà olè yẹn tó ìgbà olè yẹn fi dúró gógóró nígbà bàbá mi sinabu fúnjọ́ méje jama ó ti dúró gbogbo ọwọ́ à ń sọ̀rọ̀ kátàkátà ẹni ẹni ọlọ́run sí gogoro lele lélẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọlọ́run bí èèyàn bá wọ́n tí èèyàn bá tẹ́ni tó súnmọ́ lọ́hún ẹ̀mí èèyàn náà ó kọ́ ẹ̀fẹ̀yìn o ẹ̀fẹ̀yìn lẹ̀ ẹ̀mẹ́jà bá débi ẹ̀yìn ṣùgbọ́n bẹ́ẹ̀ mi bá ti fà lóṣù lẹ́ẹ̀fì rẹ lómii kò sí tí ó lè fi ṣògùn ojú èèyàn etí èèyàn ọkàn èèyàn yóò ní kò sí ní tó burú mbẹ kò sàdédé máa sọ bẹ́ẹ̀ èṣù ti súnmọ́ ju súnmọ́ tó yẹ kó súnmọ́ ọlọ́run ọba lọ ọlọ́run ọba fi níta bá wá sí ọ̀rọ̀ rẹ̀ bá ṣe ṣé tó bá dúdọ́ gbòdì àkìyàmà. àlè òde sọ́nà ìlà máa kọ́ ọ́nù ọ̀nàlẹ́. ọlọ́run ní sábà ṣe nìkan lẹ́sàn-án bí bí ìbáṣe tí kò wá bá ṣe náà ni ó gbà tó bá déwájú ọlọ́run. واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خواء bàtánàbí Musa tó lọ gba òfin lọ́dọ̀ Ọlọ́run ẹ rí i pé yóò pẹ́ ó ti fìgbà kan dákú tọ́ta jí kó tó di pósẹ̀ gbòfin ó pẹ́ kó tó dé àwọn èèyàn rẹ̀ wọ́n retí Musa dá Harun ó ní ẹ fọkàn balẹ̀ Musa ò sí níbi ṣùgbọ́n ti fi mí ṣe àrólé kí n máa mójútó yín ṣé ìwọ ni Musa wọn ò dá lóhùn ìgbà tí Musa ò sí ń bẹ̀ wàtàkàtà káwọ́mù Musa min ba'dihi lẹ́yìn ìgbà tí Musa ti lọ rọ wàtàkàtà káwọ́mù Musa min ba'dihi. àwọn ìjọ ànábì Musa kí ni wọ́n ṣe wàtákàdà wọ́n bá lọ mú kọ́ọ̀mù musa àwọn ìjọ musa mímbàdì lẹ́yìn ìgbà tí musa lọ wọ́n lọ mú mini holi yìí. mini holi èrò ìjìnlá ìjásádà láwọ òfò wá. àwọn nǹkan ọ̀ṣọ́ wọn bíi góòlù tí wọ́n kó nígbà tán kó lọ́dọ̀ fìràwọ́nù àwọn góòlù tí wọ́n ní lọ́wọ́ wọ́n wá dájọ́ bí wọ́n ṣe wá dá góòlù ń jọ wọ́n wá yọ ọ́ wọ́n wá yọ góòlù yẹn wọ́n fi wá mọ èrè ògódòǹgbè màálù ọmọ màálù wọ́n fi mọ́ wọ́n ní àti ní kí musa bá wọ́ lọ́hùn gbogbo gbà yóò sábà sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ ń bò ń sọ ọlọ́run dà èèyàn bá sá èèyàn èèyàn sáfìọ ní téèyàn gbàgbọ́ kéèyàn fojú rí pétọ gbogbo kómìdè kómìdè ojú ọba wa sàṣẹlẹ̀ àwa ó wà nǹkan kan tá a fi máa najú nígbà tí musa ó fi dé wọ́n bá lọ ṣe ògèrèǹgbè màálù ọmọ màálù ẹ̀jẹ̀l ọmọ màálù náà ń pè ní ẹ̀jẹ̀l wọ́n wá lọ wọ́n fi gómìnà òléyè láti bí àwọn nǹkan ọ̀ṣọ́ àwọn nǹkan tí wọ́n fi ń túnra ṣe bí góòlù bí fàdá wọ́n wá yọ pọ̀ wọ́n wá fi ṣe màálù yìí màálù tí wọ́n ṣe yìí ọmọ màálù yẹn jásàdán. jásàdán. làhùn kùwárù. làhùn kùwárù àwọn afọ́ onímọ̀ tafsir ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n ní ìgbà tí wọ́n ṣe ògèdèǹgbè màálù ọba di wípé ògèdèǹgbè màálù yẹn ọba ní ọba yí padà ọba ní bí ara bọ̀rọ̀ gidi ọba mi ń bẹ ní àwọn afọ́ onímọ̀ tafsir tí wọ́n sọ bẹ́ẹ̀ ó sì ń bẹ nínú wọn tí wọ́n ní kò yíra padà ògèdèǹgbò màálù náà ni èrè ni ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe wọ́n jẹ́ kí inú rẹ̀ ó jẹ́ kó kẹnu wọ́n wá fi àtẹ́gùn sínú ẹ̀ tábàtí wàá fàtẹ́gùn yẹn wọ́n wá ra ṣẹnu rẹ̀ níbi tó ti ń rin tátẹ́gùn yóò ti ra máa yọjò tí nǹkan kan bá ń yọjò ẹ̀rí yóò máa dán wọ́n á ń gbígbà tí màálù bá ń ṣe wù ú inú wa ń dùn ẹnu wọn wá ń dùn wọn wá ń jó rọkìríkà tí wọ́n ṣe nìyẹn ìyẹn fẹsẹ̀ ńlẹ̀ nínú àwọn afúnímọ̀ tẹ̀síìr ìdí nìyẹn tó fi jẹ́ pé èyí ni wọ́n gbé kalẹ̀ nígbà tí Musa kúrò mbẹ̀ wọ́n ṣe ògèdèǹgbè màálù yẹn wọ́n wá rọkìríkà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jó rọkìríkà ògèdèǹgbè màálù ògèdèǹgbè màálù yẹn làó kùwárù ọlọ́ọ̀ni òun náà wá ń dún sọ́ọ̀tù bákọ́rà igbe màálù nílábà ń pè ní khuwar ìwà ń dún bíi màálù wọ́n wá ń rọ kiri ka wọ́n wá ń jó ìdí nìyẹn tó bá sọ pé ọlọ́lé ọba kan oró òsà kan òsà yẹn wá ń mí ọ pọ́sibù wọ́n mọ bí wọ́n ṣe dọ́gbọ́n sí bí wọ́n bá sì dọ́gbọ́n sí àlejànú ó lè kó sára ẹ̀ kò sí èyí tí ò lè ṣẹlẹ̀ ìyẹn làwọn èèyàn yìí ṣe níjọ́ náà harun ó pariwo títí títí wọn ò dáhùn wọn ti pọ̀ jùlọ jẹ̀mọ́ sáwọn ẹ̀jọ́ musa lọ́yẹ kan tún ṣerú èyí tọ́lọ̀ ńlá lọ́wọ́ fìràhùn níbi ìyà tọ́lọ̀ ńlá wọn wọ́n bá dá ìyẹn sílẹ̀ wọ́n bá ń jó wọ́n ń rọ kiri ká ògédègbè màálù náà. ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين àwọn ọba ni ṣé wọ́n ti gbàgbé ni alámiyàrá ṣé wọn ò mọ̀ ní sójú wọn fọ́ ni. annahu la yukallimuhum. màálù tí wọ́n ṣe tán gbé kalẹ̀ yẹn tó ń dùn yẹn wọn wá bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Àlàhú لا kẹ́lẹ̀ lọ́hó. Ẹ̀yẹ ò lè bá wọn sọ̀rọ̀ èrè lásán ni. Wàlá yàrá bí ìṣẹ̀dẹ̀ lálẹ́ ìtàkọ̀dọ̀. Tí wọ́n kan omi òkun pupa, màálù yẹn ò ṣe fi wọ́n mọ̀nà. Nígbà náà, wàlá yàrá bí ìṣẹ̀dẹ̀ wàlá yahdihim sabilan ittaqu. ọ̀dọ̀ kó máa ọlọ́run ọba ló fi yín mọ̀nà ló mú ikú lọ́dọ̀ Fìràhùn gbogbo ibi tẹ́ ẹ dé yẹn ọlọ́run ọba ló jẹ ẹ dé bẹ́ẹ̀. ọ̀ká ìpàkàdé ọlọ́run ọba ni wọ́n mọ̀ mú èrè lọ́lọ́run ìtàkàdé wọ́n gbá èrè yìí mú wọ́n mú ní pàtàkì tí wọ́n ń jó musa ò sí ń bẹ̀ ọlọ́run ní wákà ni ó bọ́ọ̀lì mí. ìtẹ́fọ́dọ̀ òhò wákà ló bọ́ọ̀lì mí. ọlọ́run ọba ní àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ṣàbòsí fórí ara wọn nítorí ká gbé fọlọ́run tó dá wọn wọ́n gbé fún ẹranko ọlọ́run ní wákà ni ó bọ́ọ̀lì mí. wákà ló bọ́ọ̀lì mí. ọlọ́run ọba ní wọ́n ṣàbòsí fórí ara wọn. ولما سقط في